ńgbà tí àwa ẹlẹ́sìn a ní àwọn ọ̀nà tá a fi papọ̀ gbà wá tí à ń ṣe ẹ̀sìn ìsìláàmù ló jẹ́ ni kìrìsìtẹ́nì ló jẹ́ ni àwọn ìbílẹ̀ ni àti oríṣiríṣi ẹ̀sìn bá a gbogbo wa láwọn ọ̀nà kan níbo lọ̀nà náà a lórí pé ọlọ́run ló dá ènìyàn kódà ẹni tí ń bọgi tí ń bọ ọ̀pẹ bẹ́ẹ̀ bá bí léèrè yóò sọ fún mi pé ọlọ́run ló dé èèyàn kì í ṣe pé wọ́n sọ pé igi bọ̀pẹ̀ tí wọ́n ń ṣe nì ló dá èèyàn wọ́n sọ pé Ògún ló dá ènìyàn wọ́n sọ pé Ọbàtálá ni wọ́n sọ pé Ṣàngó ni àmọ́ yìí tí gbàgbọ́ tí wọ́n sọ fún wọn ni pé èèyàn ò lè rí nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run tààràrà pé ó wọlé sọ́dọ̀ ọlọ́run kó fẹ́ẹ́ gba nǹkan kan ara àfi kó gba ọ̀dọ̀ àwọn ìyẹn náà àwọn ìyẹn ni wàá bá gbogbo kátà rẹ̀ lọ ọba tó ní ìgbàgbọ́ wọn nù ibi tí wọ́n ti pín yà nù àmọ́ pé wọn ìgbàgbọ́ pọ́lọ́hún ló dé èèyàn wọn gbàgbọ́ àwọn tí wọn ìgbàgbọ́ pọ́lọ́hún ló dé ènìyàn àwọn làwọn onímọ̀ sáyẹ́ǹsì so àwọn onísáyẹ́ǹsì ni ìgbàgbọ́ tiwọn ni pé anna jẹ̀mí àmàlẹ́ra àwọn àwòlánà kọ̀díkàlẹ̀ mawjudan mùsùlùmí azali bí súrati bí mẹ́ẹ̀dá tí ilá bí súrati wa annahu sayazillu mawjudan illa al-habadi wọ́n gbàgbọ́ pé ìmọ̀ tàwọn sáyẹ́ǹsì jókòó lórí pé gbogbo nǹkan pátápátá ní ti ń bẹ láti àtètè kọ́ ṣe ó wá lè má jẹ́ àwọ̀ tó wọ̀ lọ́wọ́ yìí ló wọ̀ ìjọ náà kó jẹ́ pé àwọ̀ míì ló so àmọ́ pé kò ti máa bẹun gbogbo nǹkan ní ti ń bẹ gbogbo nǹkan ni ó sì máa bẹ lọ títí láéláé kò ní í sí tí kò ní í máa bẹ pé ìgbà kan nǹkan kan ò ní í bẹ ó wá lè má jẹ́ àwọ̀ tó lò lọ́wọ́ yìí ni yóò lò ìgbàgbọ́ tí wọ́n nu wọ́n ní láàyà ìṣàwùṣe ńmìnàlà àdámì nǹkan kan ò wá láti ibi àìsí yóò máa kó lórí àwọ̀ kan sínú àwọ̀ míì ni ọ̀dọ̀ tiwọn ìgbàgbọ́ wọn ni pé ènìyàn wá láti inú àwọ̀ kan ni ó bọ́ àwọ̀ kan lẹ̀ ó wọ̀ yìí nífi ń jẹ́ ènìyàn nífi ń jẹ́ ènìyàn ìgbàgbọ́ wọn nìyẹn wọ́n gbàgbọ́ pé a ti lo àwọ̀ kan tẹ́lẹ̀ bí àwọ̀ ọ̀bọ bí àwọ̀ ìnàkí bí àwọn nígbà ká tó lé eléyìí nì náà a lo àwọ̀ kan bí àwọ̀ ẹja bí àwọ̀ ọ̀pọ̀lọ́ ká tó lé eléyìí náà a tún lo àwọ̀ míì tó kéré síbẹ̀ à ń tóbi síbọ̀ à ń dàgbà síbọ̀ inú ìdàgbàsí yìí náà la fi di ènìyàn àwọn ẹ̀dá tó kù tá a fi sílẹ̀ lẹ́yìn àwọn ò ní ìkápá wọn ní ìyára tó wọn gbéra ńlẹ̀ tó làwọn ò fi láǹfààní àti dèèyàn ni wọ́n fi ṣe wà bí wọ́n ti ṣe wà wọn. so ìgbàgbọ́ wọn ni pé táwọn náà bá tún padà gbéra ńlẹ̀ tó dáadáa àwọn náà lè padà bá wa wọ́n wá ń pè wọ́n pè wọ́n ní evolutionist wọ́n gbàgbọ́ pé evolution ni kò sí ti ń jẹ́ creation pé ọlọ́run wá dá ádámọ̀ ẹ wá dá éfà ẹ wọ́n á fi wọ́n sí àwọn sáyẹ́ǹsì ò gbàgbọ́ nú eléyìí ni wọ́n wá pe àwa tá a gbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n pè wá ní creationist so àwọn dàríyú náà làwọn ìgbàgbọ́ ti ìsìláàmù àti àwọn ẹ̀sìn tó kù ni pé ọlọ́run dá ènìyàn ni kì ṣe pé ènìyàn wá ó kàn déédé dára rẹ̀ ìgbàgbọ́ wa ni pé a ní ọba tó ní wá adẹ́dá ó rí i pé tán bá ń ki gbogbo àwọn ifá tán kiri náà wọ́n ní tò olódùmarè wọ́n gbàgbọ́ pé ọba kan wà tó ní wá sáyẹ́ǹsì ò gbàgbọ́ bẹ́ẹ̀ ìgbà táwa ẹlẹ́sìn táwa wá níbi tá a ti fẹnu kò sí tá a ti papọ̀ apapọ̀ láwọn ọ̀nà kan àwọn ibi tá a ti papọ̀ yẹn láwa lọ lájọ wa máa wá padà sí. Si báwo lọ́lọ́run ṣe dáadáa mọ̀ bíbélì sọ kùránì sọ so a wà lọ gbé ọ̀rọ̀ yẹn nínú bíbélì náà ká tó wá fàbọ̀ sínú tí kùránì wí lórí ádámọ̀ ìgbà tọ́lọ́run dá ádámọ̀ tán níbo ló fi sí ṣé ayé ni àbí àlìjánná àbí ọgbà kan wà tó fi sí gbogbo eléyìí la lọ ṣàgbéyẹ̀wò kí ni tó wá fà á tí ò fi sínú ọgbà yẹn mọ́ kí ni bíbélì sọ ń pa ó yá bá ń ka genesis chapter two verse fifteen to seventeen. olúwa náà sì mú ọkùnrin náà ó sì fi sínú ọgbà édẹ́nì láti máa ró àti láti máa ṣọ olúwa ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi ọgbà nì kí ìwọ kí o máa jẹ ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti búburú nì ìwọ kò gbọ́dọ̀ jẹ nínú rẹ̀ nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀ kíkú ni ìwọ ó kú. nínú ẹsẹ̀ bíbélì tí wọ́n kà ni wọ́n jẹ́ kó yé wa pé ńgbà tọ́lọ́run dá Ádámọ̀ tán tó já sí pé àwọn náà gbà pé pẹ́nìkan wà tí ń jẹ́ Ádámọ̀ ó fi sínú ọgbà kan wọ́n pe ọgbà náà ní Édẹ́nì ó di méjì ó tún wá wípé ní ńgbà tó fi sínú ọgbà náà ó fi síbẹ̀ pé kó máa ró kó sì máa kó máa sọ so ó gbaṣẹ́ alágbàro kọ́hún wọ́n fi síbẹ̀ ó di gardener nù wọ́n wá ní gbogbo igi tó wà nù ọgbà yìí ni kó máa jẹ kó máa mu àmọ́ igi tó wà lọ́kọ̀ọ̀kan yìí igi ìmọ̀ ìmọ̀ nípa búburú àti rere má débi igi hùn so ìsìnà wù nù. No jẹun tó wọn àmọ́gbé ọkọ́ kàn yìí mọ́ débẹ̀ gbèlè tàsípò jẹ́ inú bíbélì náà ti ka eléyìí. wọ́n wá ní tó bá wá jẹ́ kí ni yóò ṣẹlẹ̀ wọ́n ní yóò kú lọ́jọ́ náà tó bá fi lè jẹ́ ó kú ádámọ̀ sì gbàgbọ́ pẹ̀ pé tóun bá jẹun ó kú. nínú ẹsẹ̀ bíbélì yẹn ó jẹ́ kó máa yé wa pé wọ́n máa ń kú nínú ọgbà yẹn ọgbà tó dákọ̀ wọn máa ń kú mbẹ̀ ó sì ní njọ́ tó bá jẹ èso náà njọ́ náà ni ó kú òun á sọ bẹ́ẹ̀ ó yá bá ń tẹ̀síwájú nígbò wá jẹ́ kí ló ṣẹlẹ̀ mọ̀ ká síwájú sí. olúwa ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó kí olùkan máa gbé èmi yóò ṣe olùrànlọ́wọ́ tí ó dáa tó dàbí rẹ̀ fún ọ láti inú ilé náà olúwa ọlọ́run sì ti dá ẹranko ìgbẹ́ ìgbẹ́ gbogbo àti ayé ojú ọ̀run gbogbo ó sì mú wọn tọ ádámọ̀ wá láti wọ orúkọ tí yóò sọ wọ́n orúkọ ọkùnrin orúkọ orúkọ kórúkọ tí ádámù sì sọ olúkúlùkù ẹ̀dá aláyé òun ní orúkọ rẹ̀ wọ́n nàka sí wọ́n ń tọ́ka sí pé ádámù ṣe nǹkan kan bẹ̀ yẹn òun náà ni pé ó ń dá ọkọ̀ àsìmáhà ó ń sọ gbogbo nǹkan nǹkan tó rí ló kọ tẹ̀síwájú. ádámù sì sọ ádámù sì sọ ẹran ọ̀sìn gbogbo àti ẹran ọ̀sìn gbogbo àti ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ ṣùgbọ́n fún ádámù a kò rí olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. ó lọ́ọ́ sì mú ọrùn ìjìká ádámù yọ ọkàn nínú egun ó sì yọ fi ẹran dípò re. ó kó máa yé wa pé ó ṣà wá fò síwájú yọ obìnrin látara ádámù ni wọ́n sọ ń bẹ́ẹ̀ obìnrin náà yóò sì máa jẹ́ éfà ó yá lọ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 ìfẹ́ láti mú ní ọgbọ́n ó mú nínú èso rẹ̀ ó sì jẹ ó sì fún ọkọ rẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ jẹ. òun ló kọ́kọ́ jẹ obìnrin ló kọ́kọ́ jẹ éfà ló kọ́kọ́ jẹ ó wá fún ọkọ rẹ̀ náà kòtò wọ́n náà gbà ó yà jẹ wọ́n wá jìjọ jẹ. ojú àwọn méjèèjì sì là wọ́n sì mọ̀ pé wọ́n wà ní ìhòòhò wọ́n sì gan ewé ọ̀pọ̀tọ́ wọ́n sì dá ìgbà tí wọ́n wá jẹ tán ńgbà wọ́n wá jẹ èso ogi náà tán ọ̀rọ̀ wa padà wá rí bí ejò yẹn ti wí wọn ẹ̀ kú lóòótọ́ ó ní wọn ẹ̀ ní kú wọn sì kú so n tó wá ṣẹlẹ̀ sí wọn ni pé wọ́n wá ríra wọn pé òòlà wọn wà wọ́n bẹ̀rẹ̀ sí ní sáré já ewé igi wọ́n bẹ̀rẹ̀ sí ní fi bo ìhòòhò nì ẹ̀hẹ́n tẹ̀síwájú olúwa sì wí fún pé ta ni ó sọ fún ọ pé ìwọ wà ní òò. ọ ẹ o ti fò padà sókè. wọ́n sì gbọ́ ohùn olúwa ọlọ́run nínú ọgbà nì. ádámù àti aya rẹ̀ sì fi ara wọn pamọ́ kúrò níwájú olúwa ọlọ́run. wọ́n sá pamọ́ nù wọ́n sá pamọ́ fọlọ́run. wọ́n gbóhùn ẹ̀ pé ah, ọlọ́run ní ń bọ̀ yìí so nígbà tí wọ́n gbóhùn pé ah, ọ̀gá ní ń bọ̀ iná bá sáré sá pamọ́ olúwa ẹ̀hán máa kà lọ. olúwa ọlọ́run sì kọ sí ádámù ó sì wí fún un pé níbo ni ìwọ wà. ó wá pé ó ń wá kiri ó ń wá kiri nígbà tí ó rí nínú ọgbà tó dá bóyá kò kó kámẹ́rà kò kó cctv sí gbogbo kọ̀rọ̀ náà kò sí security security yẹn ò táìtì kò wá rí inú tó dà kò rí mọ́ nǹkan yẹn sápamọ́ fún ó wá ń wá a ká ádámù ń bolo wa ń bí ló máa ń wà ń bolo wa ń báyìí ò sí ń bí mọ́. ádámù sì wí pé mo gbọ́ ohùn rẹ nínú ọgbà. ó ní ọ̀gá mo gbọ́ ohùn pé tí ń bọ̀ ni. ẹ̀rù sì bà mí. lẹ̀rù bá bà mí. nítorí tí mo bá wà ní òwò mo sì fi ara mi pamọ́. mo lè wò pé a ah, kò ní dá kí n fi òwò báyìí pàdé yín ni mo fi sá pamọ́ so mọ ká lọ. ọlọ́run sì wí fún pé ta ni ó ta ni ó sọ fún ọ pé ìwọ wà ní òru lọ̀gá ni ẹ́ ṣe ṣe pé ṣe ti já báyìí ta ló sọ pé òwò ló wà ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ. àbí ìwọ ti jẹ nínú igi ni. àbó ti lọ jẹ kíní èso ta ni o mọ jẹ ni. nínú èyí tí mo pàṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ. ọkùnrin náà sì wí pé obìnrin tí ìwọ fi pẹ̀lú mi òun ni ó fún mi nínú èso yìí náà. èmi kọ́ èmi kọ́ ọ̀gá. èmi sì jẹ. obìnrin yẹn ni obìnrin yẹn ló kó bá mi òun ló ní ká jẹ èmi kọ́. ọlọ́run sì bi obìnrin náà pé èwo ni ìwọ ṣe yìí. irú kí ló wá lọ ṣe yìí. obìnrin náà wí pé ah. ẹjọ́ mi ejò ni ó tàn mí. ó lè dòdò tán òun náà tún kọ òun náà tún darí bíléèmù náà kò lórí ara tiẹ̀ náà. olúwa sì wí fún ejò náà pé. Hmm. nítorí ó tó bá ó tó bá. tá a bá wo ọ̀rọ̀ yìí dáadáa gbogbo alájọ ní làákàyè a rí i pé ó tàbùkù tó pọ̀ bá ọba tó ní wá irú ìròyìn yìí kọ́ ni wọ́n gbọ́dọ̀ fi ròyìn ọba tó ń kọ̀ǹtró orú ayé yìí kódà àwọn ẹ̀ gbọ́dọ̀ fi ròyìn ẹni tí ń kọ̀ǹtró orú nàìjíríà yìí nìkan ká tó ṣẹ̀ sọ pé gbogbo ayé. ọba tó ni wá ọba tó dá wa kò gbọ́dọ̀ jẹ́rú ọba tí wọ́n ń ròyìn yìí kò gbọ́dọ̀ jẹ́rú ọba yìí tí nǹkan kan ó máa pamọ́ fún kò gbọ́dọ̀ jẹ́ ọba tí ò ní rí nǹkan kan níbi tó sápamọ́ sí kò gbọ́dọ̀ jẹ́rú ọba bẹ́ẹ̀ wọ́n wá ní ó gbúrò pé ọlọ́run ń bọ̀ so wọ́n wá ṣe lọ sápamọ́ kó má bàa rí kò sì rí lóòótọ́ ń gbò sápamọ́ ṣẹ̀ wá ń gbé ń bolo wa ó wá ní òun gbà tẹ́ irú tó rí pẹ́ ń bọ̀ lòun sápamọ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ nú ọ̀rọ̀ ni pé a tún ń fi ìròyìn ọlọ́run lo agbárí ń lo ọlọ́run àṣẹ ọlọ́run náà máa lo agbárí fi darí àwọn nǹkan tó ní pé bígbà tí a wo ọmọ kékeré kan pé tó a wá sọ fún pé ẹwọ ọmọ tó bá tẹ bá ti tẹ bá fi lè lọ tẹ bá fi kọjá ń bẹ̀ yẹn lálẹ́ ejò kan wà ń bẹ̀ ń máa ń ṣàyàn ni o tó sì jẹ́ pé àfẹ́ kan máa jáde alẹ́ ni àmọ́ sẹ́mọ̀ àgbàlagbà ejò kan kì í kì í máa ejò kankan kì í máa ṣe ń bẹ̀ lóòótọ́ làbá lo agbárí lágbáyé àgbàlagbà ọlọ́run náà ń parọ́ ejò yẹn ni ó wá sọ òótọ́ hmm. ó ní kì í ṣe pé kú ni yóò kú tó bá jẹ́ hmm. ó ní ṣùgbọ́n sá yóò kọ̀ déédé rí wípé báyìí báyìí ló ṣẹlẹ̀ n tó jò yẹn sì wí náà ló ṣẹlẹ̀ wọn kú lóòótọ́ ejò sòótọ́ ọlọ́run yẹn ọlọ́run tí wọ́n ròyìn bẹ̀ yẹn ó parọ́ nínú bíbélì ọlọ́run bá parọ́ ejò sòótọ́. báwo lọ̀rọ̀ náà ṣe wá jẹ́ gangan ẹ wá lọ sínú kùránì káwo ohun tí kùránì wí ó yá bá ń ka àyà náà nu kùránì súrátù bákàrà kùránì chapter two verse kínní Quran chapter two ó wàá gbé láti níbo ló ti fẹ́ gbé yẹn ó gbé láti verse thirty ó yá mò ń gbọ́. A'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim wa iz qala rabbuka lil malaikati inni ja'ilun العيد خليفة قالوا أتجعل فيها ما يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ó tún bẹ̀ yẹn ó ní ọlọ́run kó àwọn áńgẹ́lì kalẹ̀ ó wá ń sọ fún gbogbo wọn pé tó òun fẹ́ dá àrólé kan àrólé tóun sì fẹ́ dá yìí ilé ayé lòun fẹ́ dá àrólé náà sí ah, làwọn áńgẹ́lì bá ní à. kọ́ọ̀lù àtẹ̀jí àlùfí ha. ṣé kì í ṣe pé bíbẹ̀ yẹn ṣe dáa tó yìí ẹ wà lọ fi àwọn nǹkan síbẹ̀ tí wọ́n babẹ̀ jẹ́ o ní sùúrù àfà tí wọ́n babẹ̀ jẹ́ o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní da ẹ̀jẹ̀ kalẹ̀ síbẹ̀ o torí ibẹ̀ yẹn ó péye owó ju kéèyàn kọ̀ lọ fi ẹni àwọ somebody síbẹ̀ aláwọ̀ ní ibi tí ò yé yín ó pọ̀ ju èyí tí ó yé yín lọ ẹ̀fọ̀rọ̀lẹ̀ gbàtọ́ lọ́hún wá dáadáa mọ̀ tán ó fi sínú ọgbà lóòótọ́ nbọlọgbà náà wà kò sọ fún wa kò dákọ pé dẹ́nì ó ní wọ́n fi sínú ọgbà náà wọ́n pe ọgbà náà fún wa ní àlìjẹ́nà ìtumọ̀ àlìjẹ́nà èdè lárúbáwá ni àlìjẹ́nà ọgbà ní ń jẹ́ bẹ́ẹ̀ ọgbà lọ́gbà ń jẹ́ ngbà tí wọ́n fi síbẹ̀ alama adama la asima a kùlà ádámù òdédé máa sọ gbogbo ohun tó sọ lóko lóko olúwa ló jẹ́ kó mọ̀ ẹ pé nínú bíbélì wọ́n sọ pé ó ń sọ gbogbo ẹ̀dá pátápátá lórúkọ kùránì yẹ ká mọ̀ pé òun náà kọ́ ló déédéé mọ̀ àwa ọlọ́run la kọ́ ńgbà kọ́ tán àwa pe àwọn màláìkà pé tó ó yá ẹ̀yẹn kí ni eléyìí máa jẹ́ wọn àmọ́ kí ni kí eléyìí máa jẹ́ wọn àmọ́ gbogbo tí wọ́n bí wọ́n ni wọn àmọ́ àmọ́ ádámọ̀ yìí òun ní tiẹ̀ làákàyè tiẹ̀ kúnjú òṣùwọ̀n àwa ni ó yá máa sọ fún wọn ó wá ń sọ tó ń ṣàlàyé ẹ̀ ọlọ́ni lè yóò máa jẹ́ n tó bá rí báyìí wọ́n fi máa lọ eléyìí ẹ̀gẹ́ ni ó máa jẹ́ a lè lọ ká fi ṣe fùfú a tún lè lọ ká fi ṣe gàárì a tún lè lọ ká fi ṣe stáàṣì ló bá bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé gbogbo wa ṣàlàyé ẹ̀ tán lọ́wọ́ á ní ṣe ti rí sẹ́yìn náà rí ó yá tẹ̀síwájú àyà tó tẹ̀lé. wàhálà máa dámà làásì máa. àyà tó tẹ̀lé yẹn látúntàn yẹn. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. àwa sọ pé tó ńgbà tí ẹ ti wá rí i pé ẹ̀yin náà fúnra yín ti rí i pé eléyìí làákàyè ẹ̀kúnjó sùn ju ti yín lọ ó yá ẹ wólẹ̀ ẹ tẹ̀ fún sórí ibi títẹ̀ yìí àtúnṣe àṣìkò ń bẹ àwọn kan ní ó forí kanlẹ̀ fún wọ́n ní wọ́n ní kó forí kanlẹ̀ wọ́n ní kí wọ́n forí kanlẹ̀ fún ádámọ̀ ṣé wọ́n ní wọ́n ó forí kanlẹ̀ fún ni àbí wọ́n ní kí wọ́n tẹríba fún kán sàlùtì ẹ̀ ó wà nù bíbélì náà ó wà ń bẹ tó o bá lọ sínú ìwé bẹ́rù báìbù náà gbé e jáde bá ń kà á nínú ebéèrú lọ́hùn chapter one ni verse six chapter one verse six bá ń kà á nínú ìwé bẹ́rù. kí ló ń wá káàkiri yìí tó rí kò tó bá ń ná. timothy ló wà fún ni ó yá ká ẹsẹ̀ kẹfà àti pẹ̀lú nígbà tí ó mú àkọ́bí nì wá sí ayé ó wí pé kí gbogbo àwọn áńgẹ́lì ọlọ́run kí ó foríbalẹ̀ fún un. ó mú wá sáyé àbí ó mú ta ni wá sáyé. ó mú ádámù wá sáyé. ádámù ni wọ́n kọ síbẹ̀ ni. nígbà tí ó mú àkọ́bí nì wá sí ayé. àkọ́bí tá wá ní kí àwọn áńgẹ́lì kí wọ́n ṣe kí ni fún. kán forí balẹ̀ fún. kán forí balẹ̀ fún ìforí balẹ̀ náà ni wọ́n pè ń bẹ̀ yẹn. sùjúdù yìí náà táwọn afáàmì náà tù pé wọ́n ní wọ́n forí balẹ̀ fún. wọ́n ní kí wọ́n tẹ̀ fún ni ìtẹríba yàtọ̀ sí ìforíbalẹ̀ táwa làkọ́bí ó tún lè pé jésù làkọ́bí tí wọ́n ń sọ jésù làkọ́bí bá ń lọ sínú ìwé luke chapter three ka lúùkù orí kẹta ẹsẹ̀ kejìdínlógójì verse thirty eight tí ń ṣe ọmọ ẹnọsì. wọ́n ń sọ̀rọ̀ bí jésù ṣe jẹ́ wọ́n máa ní ó jẹ́ ọmọ lágbájá ó jẹ́ ọmọ wọ́n wá ń kà á bọ̀ ó wá ní verse thirty eight ó jẹ́ ọmọ inos. tí ń ṣe ọmọ ẹnọsì tí ń ṣe ọmọ sétì. iná jẹ́ ọmọ fún set. tí ń ṣe ọmọ adamu. ṣíṣù làwa ń pè é ìyẹn làwa ń pè ní ṣítù síìtì nì òun jẹ́ ọmọ ádámù Adamu wa jẹ́. ádámù tí ń ṣe ọmọ ọlọ́run. wọ́n pe ádámù lọ́mọ ọlọ́run bẹ̀ yẹn. táwa làkọ́bí ṣé jésù tí wọ́n ń tòbọ̀ látòkè kó jẹ́ ọmọ jósẹ́fù tí wọ́n wá kà á lórí pé ó jẹ́ ọmọ ọmọ ọmọ ádámù ádámù wa jọ táwa làkọ́bí náà méjèèjì. Tala la so bible fúnra ara rẹ̀ is a book of controversy controversy pọ̀ nbẹ̀ torí àkọ́bí ni ìyẹn pè ń bẹ̀ yẹn nínú bíbélì míì wọ́n ẹ̀ pé lákọ̀ọ́bí ẹ̀dá àkọ́kọ́ ni wọ́n pè láwọn version míì tó bá lọ sínú exodus chapter four verse twenty-two pàtúrà àkọ́bí míì exodus chapter four verse twenty two wàhálà kan bíi mí bẹ́ẹ̀ náà bó o bá lọ sínú Jeremiah chapter thirty one verse nine ó tún ra ó tún bá kan bíi mí pàdé so àmọ́ nínú àyà ilé ìta kàtán yìí nínú ìwé Hébérù yìí ádámọ̀ ni wọ́n ń tọ́ka sí wọ́n ní kí àwọn áńgẹ́lì kí wọ́n ṣe kíni fún o kí wọ́n forí balẹ̀ fún o so kùránì náà gbé wọ́n ní káwọn àmọ́ kì í ṣe forí gangan ìtẹríba ni dèédé irú ìtẹríba tí obìnrin ní tẹríba fún Jésù nínú Matthew chapter fifteen verse twenty-five dèédé irú ẹ̀ náà ni pé àtẹríba àmọ́ English worship worship lòun mọ̀ ẹ̀kọ́ worship worship ni wọ́n mọ̀ ẹ̀kọ́ fún yín àti tẹríba o àti foríkẹlẹ̀ worship ní lọ́dọ̀ tiwọn. so wọ́n wá ní kí àwọn áńgẹ́lì ó wólẹ̀ fún Ádámọ̀ tẹ̀síwájú àyà ni gbogbo wọn ọ̀sájà gbogbo wọn wá tẹríba fún àmọ́ ẹnìkan wà tí ò tẹríba fún ádámọ̀ ńjọ́ náà òun náà ni iblis lànà tó láàlè ìkan ń bẹ inú àwọn áńgẹ́lì ńjọ́ náà ó dúró ni nígbà tí gbogbo wọn tẹríba ó lóun òun ò lè tẹríba tẹ̀síwájú. Aba wa sẹ́kíbà wà káàdà mílẹ̀ lẹ́ka fi kọ̀ jálẹ̀ ọlọ́run bá sọ ti onírà sí òun ò lè tẹ̀ fún ádámà tẹ̀síwájú. wàkúlínà yá ádámù ìsìnkún wa tàwásọ̀ ojú kàlẹ̀ jannata. nígbà náà làwa sọ pé tó ádámà ìyàwó rẹ nìyẹn o ẹjọ́ máa ṣe fàájì yín nínú ọgbà yẹn. wàkúlẹ̀ mi ní àárọ̀ gàdá ní àìsùn sí ìtumọ̀. gbogbo tó bá wọ̀nyí ni kẹ́ ẹ máa jẹ ń bẹ̀. wàlá àtẹ́kíra bá a sì ṣàjàrà ta. àmọ́ igi ọ̀kọ̀ọ̀kan tí mo fi hàn ẹ́ yìí mọ́ débẹ̀ o. fàtàkó nà mí lọ sọ yìí mi. ẹ wá ohun tí kùránì sọ pé yóò ṣẹlẹ̀ tó bá yẹ kùránì ò sọ pé yóò kú tó bá jẹ́ ẹgbẹ́ bíbélì ni njọ́ tó o bá ti jẹ́ báyìí kíkú ni ìwọ yóò kú ọlọ́run kùrá ọlọ́run ti ó kọ ọlọ́run ti kùránì ò sọ báwọn ó ní takú náà mìíràn sọ ẹ ó di ẹlẹ́ṣẹ̀ ẹ ó di kí ni o ẹlẹ́ṣẹ̀ ẹ̀dẹ̀lẹ́ṣẹ̀ nu tẹ́ ẹ bá ti lè jẹ́ ẹ̀dẹ̀lẹ́ṣẹ̀ nu ẹ ti ṣẹ̀ nu ẹ ṣẹ̀ sófin wọn ni ó kú wọn ni ó wà ó hù ẹ̀hẹ́n tẹ̀síwájú. fàzàláwù máa ṣe tọ́nu àníyá fàkàjáwù máa mú nàbí. sátani ìbùlísà wọn pè tẹ́lẹ̀ àmọ́ nísìnyí ó ti di sátani ó dẹni ẹ̀kọ́ ẹni ìgbé látara pé kò tẹ̀ fún ádámọ̀ ó ti dolórí ibú lọ́dọ̀ ọlọ́run nìyẹn nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ó wá rẹ ṣèjú ní ti ń ó mi ọlọ́run má wa so ó wá di sátani sátani ló wá lo àríkèrèkè àríkèrèkè tó bá ti ádámọ̀ jẹ ẹ̀ tẹ̀síwájú ádámọ̀ wá padà wá di ẹni tí ó jẹ èso náà wọn ń ṣàlàyé ejò o sátánì ni so ìgbà tó wá jẹ kódà wọn wọn ló jẹnu kúránì sáàká ni ó tọ̀ wo ni so àṣeyàn wọn lè wọn ìyẹn lè má jẹ nǹkan kó tọ̀ wo níjọ́ mi kó sórí ibú so títọ̀ wo tíyàwó ẹ̀ tọ̀ wo tóun náà tọ̀ wo náà bá kàgbá kò yìí tẹ̀síwájú àwàkúlínà bìtú bá dùgún libàdín àdùn. bìtú ọyá ẹ sọ̀kalẹ̀ n kò ní ẹ jáde nínú ọgbà yẹn ó ní ẹ sọ̀kalẹ̀ kúrò ńbẹ̀ tó ń túmọ̀ sí pé ibi tọ́gbà yẹn wà ibì kan tó ga ni síbi tá a wà yìí àbóòfù ló gbọ́dọ̀ jẹ́ síbi torí ṣe la sọ̀kalẹ̀ wá sáàyè yìí so ádámà wá sọ̀kalẹ̀ kúrò nínú bẹ̀ ìgbàgbọ́ tiwa ni pé inú inú inú inú sánmọ̀ lọ́hùn ni ọgbà náà wà kì í ṣe ayé ń bí torí sísọ̀kalẹ̀ ni wọ́n ní kó sọ̀kalẹ̀ ìgbà tó wá sọ̀kalẹ̀ pléènì ló gùn ni torí ìrìn àjò tí ń bẹ láàrin àwọn àyè táwọn yìí sí ibi táwa yìí kì í ṣe kéré mi ṣé kẹ̀kẹ́ ló kùn ni mọ́tò ló wọ̀ ni tó fi wá délé ayé àbókọ̀ jábọ́ yóò wá jábọ́ láti ibi tó tó báwọn yóò sì débí nǹkan kan ò ní ṣe ẹsẹ̀ ò ní kán èèyàn ń jábọ́ látòrí wọn upstairs upstairs tá a wà ń bẹ̀ kí ẹ̀ wá jábọ́ kí nǹkan kan wọ́n ṣe ó wá jẹ́ pé sánmọ̀ igi tí bó ló ti wá ṣe o èèyàn náà mọ tako làákàyè àwọn èèyàn kan àwọn irú pléènì wo ni kò sì sí pléènì ìjọ náà àbí rọ́kẹ́ẹ̀tì ni àbó sì ti wà tá a mọ̀ agbára ọlọ́run ló gbé ìsọ̀kalẹ̀. E ah. agbára tá a fi dá sánmọ̀ tá a kò kó sí tí ó sì jábọ́. gbogbo àwọn arawọ̀ tí ń bẹ gbogbo wọn ní ń lọ nínú agbọ́nrin wọn ìkankan ò tayọ agbọ́nrin ẹ̀rí pé wàá kọjá kó ní ọ́bìtì tiẹ̀ ó bọ́ sínú ọ́bìtì mi irọ́ agbára tó gbé dúró tí òfin kò ń bẹ̀ ni ó ń jẹ́ bẹ́ẹ̀ agbára ọlọ́run ó sì sọ̀kalẹ̀ àwọn nítàn wọn ní ìlú tó sọ̀kalẹ̀ sí ń jọ náà wọn ní sarandib ni sarandib eh, wọn níbẹ̀ ló sọ̀kalẹ̀ sí so wọn tún pè bẹ̀ ní isle wọn pè ní isle of Ceylon isle of Ceylon ní àyè tí ádámọ̀ dé sí àwáwù tó jẹ́yàwó rẹ̀ òun dé sí agbègbè kan tí wọ́n ń pè ní Jida Jida ní Saudi Arabia so àwọn méjèèjì lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n padà wá pàdé níbi òkè kan tí wọ́n tí wọ́n ń pè ní òkè àràfá so ìyẹn wà ìyẹn jẹ́ ìtàn ti Islam so alájọyọ̀ ọ̀rọ̀ torí pa afẹ́ afẹ́ kanlẹ̀ lé nínú ó tún dọ̀ lánàá ni wípé ẹ wo ìtàn tí bíbélì sọ fún wa bó ṣe tàbùkù gba orúkọ ọlọ́run ọba tí kò rí tí nǹkan kan lè sápamọ́ fún ọba tó tún ń parọ́ bíbélì ṣe ròyìn ọlọ́run pé tó ọlọ́run wá parọ́ fún pé tó bá jẹ yóò kú lọ́jọ́ náà kó wá kú ejò yẹn ló wá sò tó ní tó bá jẹ́ kò ní kú a bá bẹ́ẹ̀ ádámù padà lò bíi nine hundred and fifty years kò kú lọ́jọ́ tó jẹ mọ́ so àwa ti gbé ìtàn yẹn yẹ̀wò tó bá di lọ́la a máa wá tún gbé àgbéyẹ̀wò lórí wípé ní ọ̀dà kí ló wá padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ní kí wọ́n forí kanlẹ̀ kí wọ́n tẹ̀ fún ádámọ̀ tí wọ́n sì tẹ̀ tẹ́nìkan ò tẹ̀ kí ló padà ṣẹlẹ̀ àwọn kan ní punishment kan wà ègún kan wà tọ́lọ́hún gègún fún ádámọ̀ àtìyàwó ẹ̀ punishment kan wà tá a ṣe fún wọn lórí ẹ̀ bó o lè pọ́nímẹ́ǹtì náà ṣe jẹ́ àti pé àwọn wa sọ débi pé tó ẹ̀ṣẹ̀ kan wà ẹ̀ṣẹ̀ tá ádámọ̀ ṣẹ̀ yẹn gbogbo ayé ló wá jogún ẹ̀ gbogbo ọmọ ádámọ̀ ni ó ti ní ẹ̀ṣẹ̀ yẹn lórí so èyí ni láàmà ṣàgbé tírìtì lọ́la a ní láti ṣe àdúrà fún àwọn èèyàn kan tí wọ́n ń so nígbọ̀wọ́ ètò tá à ń ṣe yìí gbogbo tá à ń ṣe yìí àwọn èèyàn kan ni wọ́n dúró tọ́lọ́hún lò tó ń gbé àsìkò wọn kalẹ̀ pé ká máa ná so àwọn kan ní lára wọn la ti rí ọlábísí veronica ní london ọlọ́run kó má ba ọlá ìjẹ́ ọlọ́run kó má pa fún wa báyìí ẹ̀mí gígùn àtàlàáfíà ara ọlọ́run bá ní ṣe fún gbogbo ohun tó ti ń dùn kó má di ìbànújẹ́ fún ọlọ́run ọba tó wá ní oṣù ramadana kó wọlé àpọ́nlé ramadana ibi tó ọ̀rọ̀ kan rírí ṣe sí ibi tí ọ̀rọ̀ kan rírí ṣe sí ọlọ́run kó darí àrùn sí. aláwọ̀ amínà ọlá kún fàyà kún ọlá wíbẹ̀ jẹ́bẹ̀ ọlọ́run nínú wọn náà látútù rí Musa Adéọlá Sóríọlá òun wà ní Tọ́kì òun ló kọ́kọ́ fún wa ní nǹkan àwẹ̀ tó sẹ́ndì ẹ̀ sákàǹtì tó ti jẹ́ nǹkan gidi pé ẹ máa kọ́kọ́ máa fi yẹn ṣàwẹ̀ lọ́nà ká tuntun tó bá kó tó tààrin gbogbo wọn yé wọn bẹ́ẹ̀ àtàwọn tá Amẹ́ríkà ọlọ́run kó bá wa gbàdúrà wọn òjò àánú òjò ìkẹ́ òjò oríire kọ́lọ̀ kó máa rọ̀ sọ́dọ̀ wọn oore tó bu àyà tí ò ṣe é fọwọ́ bò ọlọ́run kó máa darí ẹ̀ sọ́dọ̀ gbogbo ẹni tó òun náà fẹ́ ṣe tó ṣe pé òun náà ti láníyàn pé òun ó ṣe ọlọ́run kó jó máa rí ṣe ẹ àkáǹtì nọ́mbà wa ó ti wà ń bẹ̀ lórí Facebook ń bẹ̀ ẹ pè wá ẹ fi nǹkan ránṣẹ́ síbẹ̀ kétò yìí kó lè máa tẹ̀síwájú bó ti tọ́ àti bó ti yẹ ẹ afẹ́kótó dín tí yóò bọ́ sórí tẹlifíṣàn náà à ń wá àwọn alágbàtẹrù ọlọ́run máa ran ẹnìkan kan wá ṣe tí ó máa bọ́ sórí tí ó ṣe olùgbọ̀wọ́ ọlọ́run ran ẹnìkan kan wá ṣe ọlọ́run ò ní jẹ́ kí gbogbo wa ká ṣe é lásán ibi tá a kan rí ṣe sí ibi tá a kan rí ṣe sí ọlọ́run ó darí ẹ̀sùn àánú olúwa tó kọjá ń bẹ bọ̀. tó kọjá ń bẹ bọ̀. aránṣẹ́ olúwa tó kọjá oṣù lẹ̀. tó kọjá oṣù lẹ̀. abẹ́bẹ̀ fún un kó dárí ẹ̀ sí wa. àánú olúwa tó kọjá ń àwọn àfáwà tí a ń lo ìmọ̀ wọn bàbá wa àgbà abdulsalami bámidélé dandawe ọlọ́run ẹ̀mí wọn aláfẹ́ ló bá ní ṣe fún wọn gbogbo ọjọ́ táyé bá ń jáyé ọlọ́run má jẹ́ bàbá owó mọ̀ nira wọn bàbá wa àgbà dandawe ọlọ́run má jẹ́ wọn mọ̀ nira má jẹ́ wọn mọ̀ nira ní ìgbìmọ̀ fún bàbá àlàkàn alákàndé àlàáfíà tó kọ́ ti kò ní máa fún bàbá àlàkàndé kí wọ́n mọ̀ ẹ̀mí gígùn fún bàbá. بقية الكتاب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين